أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وأهل عقدة من لساني يفقه قولي ست الله مزبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته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 نبوة الحبيب محمد صلى الله عليه وسلم ويشي يكتا أنا باي محمد صلى الله عليه وسلم أم من النبي دائما بوكاينا دي أني مهوني قرآن ديري omori yìí esi yìí enisirọtu sọf ibara kaaka yìí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول ياتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سير مبين أمري أوكي يا نبي محمد صلى الله عليه وسلم ọmọ ìtàmáyé yàtọ̀lẹ̀mọ́n yánà hẹ́nìní inú jẹ́ náà lẹ́bi ìsẹ̀ anabidi mariam ìjọ kàá bọ́hìbà ní ìsẹ̀ráìlà nìní dáa káà ìwá kàyí إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة إني رسول الله إليكم أنتم مريمي بكون نبين

ومبشرا برسول ياتي من بعد اسمه احمد دي مرضى كينو بيوهيني ريري انتنا من بعد ومبرا من النبي عيسى اسمه أحمد إذا هنتنا أري أحمد صلى الله عليه وسلم فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين إجاء نبي محمد صلى الله عليه وسلم ìjọba rẹ̀ bẹ̀lbáyì náà rírí ẹ̀há hírẹ̀ rírí ìbẹ́nu rẹ̀ náà ṣe ìzọ̀kà níbi náà kàwọ́ ọ̀nì kọlu A sẹ́hìrì mọ̀bí ọmọhẹ̀ nẹ́nà kàákì ìwọ̀ payọ̀ ọdún hìrì tẹ̀ lọ́tí ò tó mú nínú ana mú yí mẹ́ka asayiri ibrahim ọmọ yẹn nyara dɔnni naa kaa kenu bɔnɔ nan ɔno mori kɛrɛ yan ka nlebi bi isa ɔka tetɛ yaba nan ɔba dɛ enu bɔnɔ nɔ nyɔnyɔrɔ ɔbɛ ina tawura ɔrinji la atawura ala na nihi old testament di injil ɔno bi new testament. ìdánilò bá mẹ́yà níbẹ̀ mẹ́yọ lẹ́kí májẹ̀mú tuntun ọ̀rin májẹ̀mú lẹ́ilẹ́ mẹ́yà iṣẹ́ níbi ààrẹ ẹ̀yà níbi mùsùlùmí tí ó tó rí tí yẹ́ sílẹ̀ tí lọ́nà mi sallallahu alaihi wa sallam fẹ̀yà níbi ààrẹ yẹ́yàn yẹ́yàn rẹ̀ háyà àtàwòrán náà ni jẹ́ yìí old testament bàbá kọ́ ọ̀bẹ iná tàwòrán kàyé ìnìrẹ̀ anábẹ́ ìbọ̀ dáa kàá nìkan òkè mọ̀láhùn nàbíyẹn mi wọ́n sàtì ẹ̀kọ́ tìhìmù. من وسط إخوتهم مثلك لأجعل كلامي في فمه فيكلمهم بكل ما أوصيه lọ́tún tó rí òkìm láhùn mi na kàkà nakaka ẹ̀ nyàrá ẹ̀ nìní hùn na kàkà náà ọ̀ ankiri mẹ́wàá níbi mọ́ọ́sá anáwá ankiri mewa níbi mọ́ọ́sá lí àjẹ́ àlàkàlámi fífàmì yìí ọnịba asịrị ya n'ito ire fayukallimuhum bikulli ma usihi bihi de na hani ne kare de ra na ose kono amma inire ono na dani baba koko ni yahudi ne be na jew ni na kan na katini kai e. And maybe you you anabi yusha wuyɔ yusha wa na wozu nuu ani sani yɔ bi ka yusha na wozu nuu ozi da ɔbi maybe more silatiyon tó mo di yi ozi da yusha obi anabi musa kɔdi ma ɔbi yɔ sanan tɔbi yɔ. and wherever text tọnà ilé ọ̀nà mẹ̀mẹ̀dẹ́ òkìbò lẹ́hùn nàbí yẹn mi wọ́sọ̀tì ìhùwàtì mìfla ankiri máa yíu ṣe ọrọ̀ yíu ìsẹ́ ṣe ọrọ̀ àbáyé ọrụ ya ọrọ̀ yà ń kà níbi mọ́sà jùzọ́ ṣe ọ̀nà fífi nù láti ọ̀tọ́ ọmọdé nù. àmọ́dé ọ̀tọ̀ ọ̀nọ́nà ọ̀nà mi kò ti sọnù ọ̀nà ibrahim asẹ́yẹ̀lẹ̀ ibrahim ìwé ọ̀nà mẹ́ ọ̀dì muhammad sallallahu alayhi wa sallam fi taurat wal injil wal qur'an muhammad anabai muhammad sallallahu alayhi wa sallam ina taura àti ní àti ní qur'an ìwé ọ̀nà mẹ́ asa ibrahim no ibrahim khalil ahmad ọrẹ ìwé náà wà mẹ ahẹ wọn lọba àkàánì káyé ọsùnmọ akọchiri ọmọ ọmọrí yìí lẹni vanada pẹpẹrẹpẹ ká náà ọmọrí yìí ọ ọsọ tó hẹ tẹrẹ yìí wá jòdì kò nà ọmọrí ọmọ ta ọ̀nà sí súnwá ọ̀nà sí mẹ́wàá káyé. asịghị na n'ihu egwu ịtụ akọrọ nọ na aka ije ka iso dịrị ekwu dị n'ime juu na iso dịrị egwu ọsọ na ibe ha hie ọhọ asịghị ibrahim ọnụ ma ndị shọsọ na ibe ama sọba ndị ọdịka ịjụ ma dị daazi dịghị ihu igwe debe dobe eyi wa hụ e, na wakaghị ịrị anaka aba nọba muhammad sallallahu na wasallam aha enyo mesa agwịkaghị e, ịnị paapị rẹ kọ̀káàkà máa ṣọ́ jẹ́ ìwá míbá ṣọ́ pẹ́ẹ́tẹ́ hún na kàkà náà ẹ̀yà rẹ̀ nìní níbi anáyà nkà níbi mọ́sá ìṣòro rẹ̀ kà níbi mọ́sá tọ́n tazan nípa níbi sá rẹ̀ tó rí níbi ẹ̀nà níbi ibrahim amma bɛ ba da yaran annabi ishaq ọ̀rọ̀ annabi ismail ba da yaran eh baba kani kai abi kini panin ni annabi dima kai sa kanik musa ọ̀rọ̀ azan vana hu ni panin bi ishaq ave abi kai ina wani no mori nkan na ahyɛ nnebi

ọgwọwa onye nlochiri onụlọ ụka ya e, ankiri ma nebi musa ankiri ma nebi musa ịnọnye papada iri ọnụnọ nwana behe da nebi isa za behe anabi ya bụ ka ka nebi isa yon agụ ka nebi isa onye sheri an sa sheri a onye ọdan a si njile tụghị ode anabi new testament bible a ama full of words ọmọ words ọgọ ẹbí kẹ́rí sẹ̀ríà náà níbi isa bá sí mo kọ̀rọ̀ ọmọ mi sẹ̀ríà níbi mú sọ́lọ́ mi tú ọ̀nà ọba sí mo kọ̀rọ̀ so àníbi mú sọ́ ní sẹ̀ríà àmà níbi isa ní sẹ̀ríà and anama muhammad sallallahu alaihi wasallam ọ̀hìn sharia ìjọ ìjọ náà kàkà mislak ankiri mẹ́wàá níbi mọ́sá ọ̀sùn kanaba muhammad sallallahu alaihi wasallam ọ̀hìn agókò nìyí ọ̀hìn sharia anabi yìí sọ̀hìn sharia ọ̀nà ọ̀rẹ́ hùnà yàrá kàní iṣẹ́ níbi mọ́sá Alayhi salatu wasalam àtànàbà muhammad sallallahu alaihi wasallam ini ise hurehi on ise veika sheria ni bi ọkụ shari'a na abi na ndị ala a ndị na ndị na ndị na ndị shari'a shari'a na dị ni ija ndị bi bụ a na ata ọrụ n'ọrụ aba Quran ìjẹ́nirẹ́dẹ̀ ṣẹ̀rí àti yàtúmọ̀ wọn sọ́tà ọ̀rà ọ̀dàn wọn kúkúrò rẹ̀ ẹ̀ẹ́bọ̀ ní Quran ó sì ọ̀ ìtùwòkù jòzánà ọ̀nà náà mísìlá kaná kààbọ̀ áńkiri bẹ̀rẹ̀ níbi mọ́sá ọmọ ìmọ̀ náà báyìí muhammad sallallahu alayhi wa sallam ṣẹ̀rí mọ́sá bíbí ṣẹ̀rí ọ̀nà

annabi musa ọ̀yànká nàbà muhammad sallallahu alaihi wasallam iná bí isa annabi musa bí ihurehi ọ̀rí isa nàbà muhammad sallallahu alaihi wasallam ọ̀nìrẹ́ hurehi inire ire ire yìí jòrí um, yá kàrẹ́ mọ̀jíza ìtọ̀mọ́tọ̀pà annabi isa ọ̀nà ọ̀rẹ́ mìtọ̀mọ́tọ̀pà dé àmà anyi zẹ́mi ìzẹ́nìrù wọ́n bá jẹ́ nwunye aná àṣẹ ìzùkẹ́ ìzà annabi isa aka. da bɛ na onore hu na ya ya ne bi yi sa onore bɛ da nyɔ n'onore e, ka na ayi ka ye ka anu ma ne bi mu ndị na ɔna ne onore ka anyi ka eyi yi yɔ do ne ka anya na toto ka ntete naba na ọ̀kàá bá ń tètè wọn bẹ́ẹ̀ bí ìdá ọ̀kàá yẹn ń ká yẹn níbi àná àbẹ̀ o. Spọ́tì ntòmórì ni. Ọba bẹ́ẹ̀ ìní gospel Lord Matthew chapter twenty one verse forty two to forty three. Sẹ́mi àná wa bẹ́ẹ̀ yìí lọ, a máa ká nobuwa annabi ra ho ne pa annabi e eh, pa annabi isaac ba ho ne pa annabi ismail doka e alhajaru alladhi rafadahu albannaun aweli deta enen enen adarehi iretene ni ni kenelo enen no tete qad sara wa huwa zawiya min qibali rabb min qibali rabb ọkịrị tọnọ ọnụ mmemme adara ihe na wakete dị n'elu ịrịtọ n'ọrụ abalị ohie pọl ọgọgọ ohire sọ ọgọgọ ee eh? minkibali rọbi ka na ha ee eh? na-eki hudo omori ọsọ n'okpuru ebe ọrụ abalị ohire sọ ọgọgọ inire hie ihe sama ha na ekido do omori ọsọ n'okpuru ebe ohụ ajibun fi nina onye ụbara ime ihe ya ide kadhalika aqulu lakum adhamma ka'un kai inna malakuta allah aweri ohi omori yunza minkum ara fohure on neku e on bani israila eh wa yu'ta li ummatin ta'mal athmarahu akora shoira gwene kakai ever say mu koro metere lotun to era tana era tana enna na darihi enna na vatete kinaya ọdịn sinyohi kinaya ebi ebi to bora e eh, apejuure ọdịn e eh, apejuure ọnọ ọnọdị anabi ismail anabi in, eba na nya nebi anahụrụ ne panere ịkọ anabi ishaq anabi ọna ayetọ ọhụrụ ere tɔhura yɛ bɛn tɔhura yɛ bɛn iyo na ɔmɔri ba fi mɛtɔ ihyɛ naba muhammad sallallahu tɛ bɛɛ kii pa ne bi ismail ɔnɔ ɔnɔ tɔ naba muhammad kura sallallahu alayhi wa sallam anaba muhammad sallallahu ɔwɔ ɔvɛ ni rɛ ɔkeka ni ɛni sahih muslim kaye masali apɛjuwa na ntɔ ɔmɔri yi wa masali la anbiya min qabli ọ̀rẹ́ péjúwọ̀ ànẹ́bì nánánídèrè dọ́gìdí àná tó mórí yìí kàmáfàlì rọ́jùlì bánà bòníyànà bọ́sẹ̀mán kàkà àpéjúwọ̀ nọ̀rọ̀ nyàrá anádàrẹ̀ yìí fa àhásánàhù wà àjùmálàhù dọ́dàrí hàn náà ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ dọ́mọ́ọ́lì dọ́rọ̀rà ilá mọ́wúdi ọ̀làbínátì fi zàwíyẹ̀tì mi zàwẹ̀yà ẹ̀ ẹwọ bá hàn yára iná gọ́gọ́ yára iná gógìrì hẹnẹ̀ fàjẹ́ alàmẹ́sù yẹ tún fún nàbì yìí dára ní dé èyí jìsí kẹrì ihe nọ nìí wọ́n yìí òjì bù hùmù bì náà ò lírí ihe nọ dá ń wú èyí tó yẹ ní zewé èyí fàyà kòlù dẹ́ni náà kàkà èyí aláwùdí àti hù náà làbínàtùn ayẹ ẹ̀họ́ blọk sínú ọ̀hẹ́ blọk nígbà. aya uvu ya kakuvu uvu anato uvu anatọ anatọ uvu ene uvu enewu enewu anke mi igwe na lati nto muri ni ya esi ya pejua na unapigwa nebi na anave abẹ ni abẹ nebi ọkà vọsman na orúkọ nyẹra anadẹrẹ yìí dọ dọ dàrí yẹn náà tẹrẹ dabere dabejezi kara ara david tuka anya ha ahiblok ụvọnyara ụvọnatu ikonyara anavete tite mmiri ha ọmene bụ ya ịsụtọ ya ejezi ike ara ndị aka ka aka ya ala ụdị ta hụ na ala binatun aya ahụmụ konyara anava ahiblok konyara anava aya akwụkwụ sịtọ aya sịtọ fayatim malbina dịịrị ihe ọnụ na dọọ vete dọọ ha resọtere dọntụ ọmụ dọka fa'ana labinatu jiitu fa khatamtu al-anbiya onon to mori ono mu ko nyoro non anavon doni de doni de kono wo dire ma ban ne bipitin matun to mori anyi irei ono ono no ye nyara bore ahịọ ismail ahịọ yusuf bin ismail amama ya nizọ masị ama ijo nnara are dohu nubo al-imam al-bayhaqi inezo na adi hadisi ire ijo nnara are dohu nubo nire ọnụ mekama nizọ ime kwuru okoke ga-eyesi ihe nwụ de bi ebe mi talik bi ebe mi java nye ha yomi mbe ire swana amadi ma sere ɔnɔ ɔdiki enugbɔ na ɔvɛ hɔn bi hisham anabodi al'as al'amawi avali umawi osikɔnɔ kyerɛ ni o dɔkuna so fati ayɛ ne mɛ ama mɛ sika ma tampa with it abo mmiri sɔlɔti ontɔn mo rini ɔkaye hisham anabodi al'as ɔka bo istu ana wa rɔjulun aha ila herakla atɔno to ɔnde nanyɔnɔrɔsa ama tɔnere netu heroclan sahib rome the roman empire ohinoya ne dɔnɔ ɔna he heroclan yɛde islam kɛne hiɔde ne islam wa annahu arsala ilayhim laylan qal the heroclan the emperor at rome dɔtɔ hiɔ ɔzagɛnɛ nana tu hiɔ kɔba hiɔ ɔ ɛva hiɔ ni bi islam a dɔtɔ hiɔ wa inira hɔn fada hana alayi deni ŋu ehi tuyɔ fada a de seyin kahei ati rɔba ati azima muzahaba eh, fiha buyutu sigar alayha abiwabun ɔkada nye sɔ ka seba yɛn isɔnɔ na dɔ yɛ anika isa ɔbin isɔnɔ isɔnɔ ni fɔ kɔna isamanya ɔbɔbɔyɛ na ama bɔsoma keke wo wo iwo duro mi mi mi mi rɛ yɛ abɔbi sɛ sa iwo duro mi ɛɛ eh, sa iwo duro mi ne bi kawɔdi lọtí ntọ́ wuli mi. Ẹ̀rọ wọn dọ́nyì dami yàrá hiọ́ yàrá nyọ́nyàrá nàmi hiọ́ dọ́nyì ọ̀zẹ̀ lọtí ntọ́ wuli mi. Dọ́nyì ọ̀zẹ̀. fafata ọkidọhụọ e, dohozani alaiha abụọ fafata wastakhraja hariratan sauda ijanyo anyuzo no na inan ozoze bana mehio anyuzo no na inan danyi anyi tama hisse itaro e danyi taro ojo oji ono kere an che si ono sijina ho onani فنشرها اوكي اترى من دوغا دوغا فاذا فيها صوره حمراء دوني دني نتوكاي ifoto iwoto video nyara oyini taronon واذا رجل ضخم العينين عظيم الاليتين نن تكيفوتو نان ifoto noro onoro ra onyara oyini ni eh digori ene donya ne burun abirɛ mu no ɔtan ava ɔtan ɔno mɛrɛ nyɛ ne ba nyi ake lam lam ara misla tuli onukihi ɔno oyi rɛ ɔrɔ kɔrɔ na wɔ gɔdɔ da ɛna ɔrɔ ka ne gɔdɔ masalatu tomori wa idha lahu dafiratan ahsana ma khalaqa allah ta'ala ta'ala danye eye va amata anaso dɔwɔ toro ɔrɔ kɔnɔ donya ne zo tɛtɛrɛ. ọkàdé hìrọ́kùlà òyìn ẹ̀tí rome dáhẹ̀ mùsùlùmí àgbẹ̀yẹ̀bá má tún náà hisham anabozi al'as vakọ nọrọfà ọ̀họ̀ ẹ̀rẹ̀ ha dáhọ̀ wá sí káyé àtàrí fún na ha dá wáyé zọ̀nà wáyé fòtọ́ náà zọ̀nà ọ̀zọ́ náà mi dèmí kúlmẹ́lá dẹ́ni kéye ẹnẹ́yẹ kọ́ bí hìrọ́kùlà òyìn ẹ̀tí rome dọ́kàyé هذا آدم عليه السلام lọ́kà níbi adam alayhi salam ọkùnfùtà níbi adam alayhi salam lọ́tọ̀ tó wọ́n nínú ọkìdọ́rẹ̀ wọ̀ sam lọ́rẹ̀ sọ ìtàrọ̀ pẹ̀hẹ̀ hàn náà ní kìtàrọ̀ ojú ojú ọ̀rẹ́ yìí lọ́rẹ̀ ní tùkẹ́ yìí àárín ìhòtó ama ìhòtó náà ní ìkọ́kọ́ ọkọ̀ kọ̀kọ́ bẹ́ẹ̀ anáyẹ̀ náà ní dẹ́ni tu kìfòtó náà náà ọ̀nọ̀rọ̀ òzòzì nyanya ọ̀bìn ọ̀nọ̀rọ̀ nyara ọ̀bìn amarala àìnáyìn ẹwọ e ọ̀nọ̀rọ̀ òzòzì nyanya amarala àìnáyìn ìgòrí ẹ̀nà ìbà e àdìlé èbi dọ́kọ̀mọ̀n hàmà ìrẹsọ̀ nana nyẹ níbàyí hasan olihya ìrẹwà nana nyẹ ní rora fakọ́l bí rọ́kìlà anáwó yìí náà ti rome lọ́rọ̀ ìhò ní sèkáyé wáìkì islam akàwá hẹ́ ọ́nìyàn lọ́mọ àná kwẹ́sẹ̀ yìí hàn lọ́rọ̀ ìhò ní sèkáyé أتعرفون من هذا وما ولا مني قلنا لا لأنك أي أناي إيه؟ قال دوك هذا نوح عليه السلام دوك النبي نوح عليه السلام صلاة ينتوم ريني ثم فتح بابا آخر دالي يودو ما إني تقوى بننامي وأخرج حريرة دولة ستة وسا دوشة جنين فإذا فيها سورة بيضاء dede tuka aranyi igotomo omo anayi ni tano noni wa idha fiha wallahi rasulullah sallallahu alaihi wasallam akade ni tuka igota onto mo sallallahu alaihi wasallam o yena ni doki wallahi ben faqal aki hirakla dokai atarifuna hadha wa yadhman in qulna akidani kanam anaye muhammad rasulullah wa nabiyuna anaka muhammad anabuntu muri omo nono والله إنه إيه، دني إيه، والله والله دني يكون كا اون يوم هرقل بنا كاي إيه، دي هرقل قام قام قائما ثم جلد هرقل نقو يتجه دوما ما يهاتن وهنا تروم ها يا يكافون وقال لك إنه لهو أناظم وهي وهي قناظم فقلنا أذنبتنك هو الإسلام dani kaye naam ee eh, innahu lahuwa ona yono ka annaka tanzuru ilayhi waade yo de aka hirakla hina rum kaye waade yo duwere wala sna kon were no fa amsaka sa'atan yanzuru ilayha okadoza kusi yumenyenya han dove hivu tono nere thumma qala okawre man dakaye amma wallahi innahu la akhirul buyuti okono shomo ni tinenu

lọ́tí o tó wọlé nìyí. fàkúnlá làwọn ẹ̀fẹ́ mẹ́tò kọ̀ híọ̀ hìrọ́tò òhìrò irú òmùnú náà ní ní islam ẹ̀kẹ́dá ní káyọ̀ ní káyé mí ní ẹ̀yìn aláka ha dì í sùwà inú rí fòtẹ́ náà ní húrẹ́ lọ́tí o tó wọlé nìyí. fàkọ́l dọ́kà yìí iná ọ̀sízọ́ ni fa'anzala alayhi suwarahu domori ki iwotan ya taiwa ya nabi adamu fakana fi khazanati adam alayhi salatu wassalam do yi no ogwen nabi adam e inda magribi shams da ki do idi na wata ama sha isa ama si wotan ni ton fasta kharaja hadul qarnayn min magribi shams da ki dul qarnayn ova shahu wata fadafa aha ilá daniel lọ́ṣọ́yọ̀ daniel ọ̀sọ́nà náà máa mọ́sílọ́tì ọjọ́ tàbí ìkan ní mbàkà ìdá yẹ pàfẹ́ rẹ̀ dá dé lọ́ṣọ́ mẹ́rẹ̀kà tí ní israeliyat iní tọpa ní pọ̀pọ̀ nìyẹn ọ̀nyọ́gbọ́n náà ọgọ́wà ìbáyà káà ìsọ́ ní káyé anabi adam ọkaka omori ọṣọ ẹnana baba anabi ni ya ne zọm dọmori itsọ ìwòtẹ ni ni yẹtẹ ọn onírè bá rọgbọ ní àdìsọ ntọ ọmọdé sọlọlọ rẹ sọlọm ọbì káyé omori òkú àbíjà níbi adam pt ana onomori bá omori níbi adam omori kàtàmù. ọzọ kwọlọ níbi adama na níbi adama dányọrọ léèrè na-ere ni mẹka àzẹtẹ ìrẹyìn náà bẹzí lọbọ oyin lọrọ ìrẹyìn dáhùn ọmọdé sèké ẹ má sọ níbi lọmọdé èsì yẹ nìkan ihe ìnísí rẹmẹrẹmẹ ájá rẹmẹrẹmẹ amára rẹ denu yusufu alayhi musalatu bákan níbi ádámà ọba ọmọdé ṣe kí ìráyà ni yà ọmọdé kàá kí sixty years no anibi adama ka ase hɔn ase forty years hɔn ne ya na anibi adama ase hundred years anibi adama na eyi e, one thousand years ɔyɛ mu adama anibi adama

ebe ya enye ahụ ugwu oyi ma dọbịra mere ibe omori kuku ị na-alụ dọle shọ dọle shọ ọnụkọ na asị mee alụ dọle si ya na nọsị mee amadị onye nwere zawụrụ kọka aka e van ne ebe omori yi gbochi igwota nnebi enenere ala nnebi n'izi agha n'izi a nnebi adama dochuo ya ten náà bá ní ká náà ní bá inú gbẹ̀ níbi ẹ̀ẹ́dẹ́mọ̀ ọ̀nà ìṣẹ́tẹ̀ dè kí iná yẹn ní iná wọn tẹ́ àná ṣọ́ ọ̀tún ẹ̀ná ṣọ́ ọ̀nà tí rà ẹ̀ná bá yẹ ká èé rà inú kan ní ìmìmì náà ṣọ́ ọ̀rọ̀ ọ̀dọ́ wa ayé dání ẹ̀. lọ́tù tó mú àmọ́ smith kama kayọ̀ mi káyé yẹ́n mo kọ́ ọba ha hìrọ́kìlọ̀ ni ìnẹ́tì rome inú wọn ni bọ̀bọ̀

ebaji mmeri mariam na ya kɛyɛ no na yi wò na abɔ amansa na ɔkeka azɛɛ nene amadɔ yi foto yɛdo ya na kyɛ ka iri bi foto no na an ɛnɛ nyɔ ɛfo nyɔ de kɛm e, e ehuri foto no ne de kɛm wɔta ka foto no mpɛtɛ ɛfo

do akaya do ọhụrụ etete ọhụrụ ka waka akago rie dọmị artist amakọị saa artist n'ibi ọbụmayara na, saa ọnara ọhụrụ etere saa tete so ya lukwa na je ka ya ẹnumọ bọ ọhụrụ etere n'ebe hete ya nwa nene tụrụ efe juwe n'ana ametu abụọ

sallallahu alaihi wasallam anabi isa ọnụ wata ọ ka anyị hawari yiwu ezire man dọka e da ka anyị wani ka inna li umuran anyịrị ọrụ ọrụ kafira ana ka rụ aidan ana ka rụ tetere tụnụman li akula lakum amanya kono anabi isa ọka ya ọnụ walakin la tastati una al'ana an tahtamilu amma wa ba wa bare ona o tanwuni na o yan wa amma mata ja adaka ruhul qudsi aweri wa ni na no matuma no ona ona sai ve fa huwa yurshidukum ila jami' al haqq o ba sha bi da ya zo ne ne لأنه لا يتكلم من نفسه أقولكم أشياء نواني كاري بل كل ما يسمع يتكلم به أما بسهو أنوكم ano no muri ono awun bo muri anakan wayo khubiru kum bi umurin atiya oba kenu bezo ne ne rere ne aka abede ni re ma ebe o bido bido salatu to muri ni injili yohana na o ka ki yohana ya ni isaiah oko amat asoni chapter 16 verse 12 to 13 ni bible nende amani ngire ono na yezo nígbà aṣọ ọ̀fẹ́ nìkan yìí ìrẹ́ ọmọ màmá kan anyi ìsọ ìkyẹrẹ anasọwọ kyẹrẹ anasọ èròkà níbi ìsà ọ̀ntọ́ọ̀vì ni yìbani ìsirayilẹ nìní ọ̀rẹ́ ká anyi ọ̀ntọ́sà máa fi ìvẹ́ ọ̀fàfẹ́rẹ́ máa nì lọ́fẹ̀ ìnirẹ̀ ọ̀kíkẹ́ nìní ìní báyìbùlù kàyé wàmátàjẹ́ àlùmọ́ àzì albarclate umetumwa ni ontona almuaziyana na abikuma albarclate ini ahenyida ahyo alfarclate alfarclate e tumani konto de tumani kae ọ̀rọ̀mà shavo yóò mórí yìí dẹ́rẹ́ túmọ̀ nìkan yìí ọ̀rọ̀mà àtọ̀rọ̀ ana bituma no nan enye na emu kwatro so ntumo sallallahu alaihi wasallam dake umetumo no ana sebe oba mi denu yo na nabi isa asnatu ntumo rini an ko mereve imi nji lo gospel barnaba gospel barnaba no ni saint barnaba ma kare ana abon ɛna nde sɛ ntoba ka mahyɛhoɔ ne nane na agoo ka anyɛ ba ka na ɛtɔ mo ka na ka bayɛ ɔba de ada ne wɔn nye kita de ne ma ka hɔ ano bɔbɔ ne ka ma ne hyɛ ɔbɔkɔ di mu no ne bɛkyi introduction no ne bɛkyi deɛ ewe hɛrɛ mu ne deɛ obooro asalafi ntomori ne ne. mabɔ injil ba mabɔ nɔn gospel ba mabɔ nɔn na um, church nini abi churches inu mi papa pɛ nini ɛniba na mi enyi si de ako de ako kɔba ha kɛ ɛyɛ e gospel ɔbɛ de mi enyi si ka ɔdɔ ya ko ɔka lɔ ɔba atura di pope anahi julasius pope anahi julasius ini irayi four ninety two eighty. lórí mẹ́yìn sìkà yìí the gospel of banabono ó mẹ́yìn sìkà ọ̀rọ̀ ṣọ́dọ̀ àkàkà wà kàn. ìní sẹ́ni lọ́sẹ̀ zó kì ìrìn ọmọ màá ìrìn ọmọ yẹn ẹ̀dùn ọ̀rẹ́ ìní gospel banabono màá ìrìn ọ̀rọ̀ rúrò jẹ́ ìkọ̀rọ̀ yìí. jozi ka nabi isa ego mori yobe yami gospel barnaba otubukono jozi ka nabi isa ere ka evo na aka nyi re chepeva ere e crucify am gospel barnaba non banare man tubuko son karma men doba dai ni re ne kakai e ini eh, oh, ini gospel bama bono ba kan ka fala maka na nas qad auni allah ala ni mera yo na nabi isa ko ni go mori wabnillahi dara yon kon wo jo mori ala anni kuntu bari'an fil alam tante ka tante kay ona nabi isa ona ni mo nya hote na bere ne ona ni ho na ban ona go mori ona ri jo mori e akhabam arada allah yahza an nas fi hadha al alam bi maut yahuda do mori ezikaye ọmọ yẹ yíyẹ húdá jùdá máfi wọ amáfi wọ àbọ̀ tọ́sù ka yẹ húdá bà náà dákàní ọdẹ chápá bà yíyọ náà ẹbà níbi ìsá afàní náà mọ òmòrí kọwọ lákín ṣòbí halahù àṣà tèrè níbi náà níbi ìsá yíwọ àyọ náà dọ́mọ yẹn ní àdúwárùfọ́n ẹ̀nàmà kì í tọ́padà yà á kà á nìkan yìí iná nà nà mẹ́tò níbi ìsá ọmọrí ọcha eh, achara na ebighị na n'ogwe okwu ya nwụrụ na-ekọ na ahụ na van na-ekọ na ahụ oh, na van ọ kwe ndị na okwu anyị ya na ọ na-eme kpebali <laughs> afeso oyi ka bọọlụ ha kpekpe van n'ebe abịa ka nye wọn chepụrụ tụrọsọnụ na na ọ na-aka mma ka ị omori ezika ọ na kwụ ya ihe hụzo n'ohia tee ee daaba mmiri ụka ọ nị ọ nọ n'ebighị ịza awọ na reba ya ka ị ya hụzo n'ọyọ ọkiri ọmọmọani ọmọani bá site pòórò di muhammad sallallahu alaihi wa muhammad ọlọmọ ntọ́ omori pòórò náà bẹ́ ọba bẹ́ muhammad ọ̀nà ọmọba ahúrò èyí dọ́ọ̀sọ́sọ́ náà hẹ ìrẹ́ ìmìmì bá máa yẹ pàtàkì ni. sallallahu alaihi wa sallam dọ̀ húrò èyí dọ̀ húrò èyí yẹn náà hẹ nìyí.

ẹ̀mẹ́rẹ̀ rẹ̀bà ló kányọ ọdẹ chapara wà láàkín ṣòbí halahu àmà aṣọ́tẹ̀rẹ́ ni e, aṣọ́tẹ̀rẹ́ ni dé ní yíwa ilé ọ̀nà ìjúwà rẹ̀ kẹ́ni sí kòrán òun rẹ̀bẹ̀ bẹ́bẹ̀ ń wẹ́tẹ̀ kòrán náà aṣọ́ọ̀tẹ̀ hẹn ìtọ̀mọ́tọ̀pọ̀ náà mo rí sí ẹ̀mí bí ìsámẹ́ tọ́fù kan tọ́ọ̀bì dọ́wọ́rí yóò mórí yìí níbi yìí onye níbi ani bɔbɔ koko nniba n'akɔnya ne bi iza ahɔ dɛ kɔsɛrɛ kɔɔbi juu ni ma ka bɔ juu ni ɛsɛ ka nipa ni ni primary ɔmo no koran ɔbɛ baa kan ka yɛ sidi kɔɔbi wa ɔmo sidi kɔtun kɔni rɛ ɛdɛ ɛzɛ ɔbi ni koran ɔbɛ ni baasi yɛ ni ka yɛ anabi iza ɛwɔ ma n'ɔbi ano na bi ni. اسمعي اسمعي اسمعي أما في متاجع كشف هذا الخداء الذي يؤمنون بشريعة الله أحسن مكة أكا أنه يجب على حسن كي يشهد لي دو مدين يونا نبي إيسا يجورنا ذي أبس المناسة كما بأن محمد صلى الله عليه وسلم يوم أما ظهنا إهيو ديري هروا فا إلى صحيح أما ظهنا يهوه ɔmbɔbɔ ne yɛ ɔwɔ ase hɛni wɔ sayɛrɛ sɛ hɛ anakari a ne di isa dɔnniɔ kɔri hi omori ɔbɛn dɔbɔ ntɔ omori dɔbɔ nnɔdini dɔbɔ ɔmɛ tɔmɔtɔ pan dɔbɔ ɔmɛ mɛni dɔnyɛ anibɔ ne rɛ ɛzɛ ɛzani dɔbi rɛri hi mɛyi man dɔbɔ aneyani ɛbɛ ɛka ni ɔbɛ tɛpɛ wa ɛka beere hɛni wɔ sana de ɛrɛ sɛ hɛ ɛyɛ ɛyɛ kɔrɔ ɔnubɔli si tontɔn omori yɛ tɔn. sasa naasi yɛte daase so ire na e. e e na ne binyisa nyisa kateta ha ka anyɔnto naa na-adị. ne ba mɛ anama ne ba ka ɔno ba naba muhammed sallasala no ama yɛ ahowa ka ye ɛka na exonerate ivi nɔnɔ ni ana dɔ ya ne bi iza ina ini ini kɔrɔ a wo enyo nwule ini chaka nda ne bɔbɔ koko ne ne ɛna wɔn afa ne bi iza zɔtɔntɔ mori ni ɛn ɛ ɔba na kɔ ɔnyɛ ba ahɔ kɔ ɔnyɛ ba bɔ wɔsɛrɛ e, ka ɛ wọ́n kò tó mọ̀rí yìí wọ́n nù lẹ́yìn sákàndà ẹ̀yìn sákàndà sọ nínú òun rẹ̀ àmọ́ ní ànẹ́bì ìsà lọ́nà ọ̀nà kẹ́nẹ́kẹ́ dọ́mà nù kúrẹ́ ẹ̀jẹ̀ kọrí kó mọ̀rí ọ̀dọ́ wọn tó mọ̀rí yìí dọ́mà nù záàrì kàyẹ́tẹ́ ilẹ̀ ọ̀nyà ni mẹ̀mẹ̀ yà ọ̀nyà ni mẹ̀mẹ̀ bọ́ nílẹ̀ ilẹ̀ ìsà bí islam bí quran ló fi yẹ ìkà ọ̀dọ́rì yìí ni yà kono mori hi ono tuna ni tina ina ina wanya ni ina wanya ni kodari isa إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون أمري كفجوا نبي عيسى دومري كمثل آدم ولا اسمع كفجوا نبي آدم خلق من تراب أنا النبي آدم نمري تنانهو نبي ثم قال له كن فيكون دومري بدل ما كان كفاري آدم كفاري آدم أمري مكايا نبي عيسى كوي عيسى تنير كوي نبي عيسى أني سكوا من نورجه

ɛrɛka de erihiri taka ndɔn ɔbi ɔfa sinatio ntɔmɔ yi ni dɔsɔn ase zo ka anaba hama ɛwɔ gyerɛ kɔɔge ka ɔno ɔwɔ de rɛ mɔntɔn sallallahu alayhi wa sallam ìjì yàrá wa kàn ní siniri mẹwúrẹ ẹnẹ kàdé sọ ni ka ọ ma ṣáyé nínà ni kàrẹ abisal kur'an kàn ní pọntó múri ọwọ náà wọ́n ma yàn tẹ́ kó in huwa illa wahyun yuha onto muri ma shayna nkare e butwa o muri ututu yo lo so to no kare sallallahu alaihi wasallam amati me dehu gesi yemu barna bono nan ene ni mani yi ene mani nyana nyi hera nan anan bobo ni mani nyana nyi hera sante banaba banaba ene mani nyana nyi hera eno ne de

eh, amadeki yahudi yahudi obi anada nibi isao huu ni paul lawi inati inatana he kobus a onyere donna o me nara no no nane do seke do sho do sho them do sho bi to adana sa sa nibi isa ka asi mo morihim daye kai e, ọ̀gá ni iná zọ̀ìsàn ayé atinika enibire tọrọ ọdị dọbi enibire ọdị ama tọrọ tọrọ tọrọ mu kenya mẹmẹ sallallahu alayhi wa sallam dẹ́yẹ ahịa in anyị ni sifrul amal the book of deeds dẹ́yẹ ahịa lawi abarnaba nọ nke yusuf ledi duiya mina rusuli barnaba yusuf anaghịrị anaghịrị ha ịnọ ntụ n'ime ka ọnọrị barnaba ọnịrị anyị ọnọrọsa ina nneme vezire ma ina eme. me ne ekuta nebi isa ina ene era nebi isa twei anaghị bolis bolis ọ na na ọba na tụtụ hebe ọbabere ma na enekene wa nebi isa domori shọba here mọtọtụ ntụ omori nini ọba na tụtụ hebe dọkọ n'ora nebi isa okonora nebi isa ọ̀fàfẹ́rẹ́ múmẹ̀ bọ́dọ̀ and police ọ̀nà ni ọ̀ràn níbi yìí sọ àkọ́bẹ̀ ọ̀fàfà níbi yìí sáfẹ́ àǹkì bá nàbọ̀ mẹ́ sáfà rẹ̀ dọ́kítà pi ezire má níbi yìí sáfẹ́ ìnẹ̀dẹ̀ má níbi yìí sọ́nà bá kápẹ́tẹ́ kí bá nàbọ̀ nínú náà kì í introduce àmì ọmọ ṣọ́ọ́bù náà ní bá nàbọ̀ wọn náà pọ̀ ẹ́tẹ́ and talk ẹ̀ dẹ́yà mú dada bahuri ete antoke dani etana hi tarsus juzo iha zabi ni leo morihi daba na nya hankata na aka no ri barnaba boni sono o ri barnaba da nya hankata na aka no ri ya juzo hankata na na aka no do ri o hahi o ri o me hahi horo mo no ire ibarnaba ni bi ete ini bible láti ọ̀tọ́ orí ni ọmọ ní bánábọ̀nà ní university school bí 61 AD 61 AD inú mọ̀ lọ́sí mọ̀ níbi ìṣẹ́ ìráyẹ̀ bẹ̀ tako turkonyara ọ̀bẹ̀rẹ̀ mọ́nà níbi ìsàbẹ̀nẹ̀ after the death and after the AD inú mọ̀ níbi ìṣọ́ ìwọ̀n deki enana hekori ewon deki reteshi tuepori de won deki uju onya e, uju nye izan anai e markis angela one láti ọ̀tọ́ orí ni ìjì ìlànà anábàbí gospel lánà máa káàyè sọ ní káyè ọjì ìrẹ̀ ọrọ̀ ọrùn yẹ gospel e na anyị ẹ̀nà na ìrẹ̀ anyú gospel ẹ̀nà náà yẹ inú ojuwanye gospel banabono omo obagire owe ninye inan gospel enena nye ne tuoku inere kakaki annabi isa vo mori inere kakaki annabi isa a kanyoza chapava abesen nena gospel banaba bananya ho kana ozi gospel banaba rava ten yetenka anabi yi sɛ ɔkare anabai muhammad sallallahu alaihi wasallam ọka tetɛ ane na egyi hwee sallallahu alaihi wasallam tɔso no na da na koko dare pepepe di esi ya. dan bɔbɔ ni. popu enyi ọsa. de ma enyi si popu enyi ọsa na bɛ ime. de ma enyi si ka ye gospel bana bɔ no asare kaa. poro ka kaye ama ebo ime anyị kọpi sinye ohe kọpi n'ebira anyị kọpi n'isa n'igba mmapọ na mechichere enere deko orenere ahịa orenere onivi ọdụma ọ oge yo ohi na etere ọshịa ịnịjọ nọ

eh, towards the end of 16th century láti ọ̀tọ́ mọ̀ nínú kọ́pẹ̀ ọ̀nà máa ọ̀nàrẹ̀ ẹni tó ọba bọ̀ náà sọ́hún ní library pope tánà ẹ sactus the fifth eh? sactus the fifth pope ọ̀nàrẹ̀ yìí sactus the fifth dẹ́ kí ní library only copy kọ́pẹ̀ ọ̀ gospel ní bá náà bọ̀ náà hórẹ́ dọ́ṣọ́ọ̀ lọ́sì tẹ́m lọ́sọ́jú ní wọn ní láìbìrì àmàmà àwọn fẹ́rẹ̀ máa lọ́dọ̀ islam lọ́tí o tó mú nínú wọ́n mọ̀ náà ikọ́pì ọ̀nà náà ọ̀rẹ́bì ní vúyẹ tẹ́m pọ́ọ̀pù anáhì anastans anasant ẹ̀yí pọ́ọ̀pù anáhì anasant year 465 av ọ̀nà wọn náà mẹ́yìn sìkáyé afárẹ̀ kí gospel ní barnabas duere ka saha na ve dama ndapi bama bama waka ewe na aka inyi se hizo ovabra mika ye avene na nene na ene etwa ne bi isa ine he bama bama no onira ne bi isa ora ino monyan basa ka ne bi isa ine se ene nwa ma ni dafika asare kiwa na ane chaka ndano no ni tele asare ka gospel land Slot your tomb, omuri na ọzọ ya ni anabani wáṣẹ wọlọ agoke bọmọ aka aka anaba muhammad sallallahu alaihi apanubọmọ ẹyin sọsọ ka níbi ọdún ẹmọ náà ka ọmọ bá anaba sallallahu alaihi lórí ka níbi yìí sọ ọmọ àmì káfíntẹ abẹ́n kẹ́kẹ́ náà yẹ bọ̀ ọ̀bọ̀nà lọ́pẹ̀ ohun tó mọ̀ rí nìyí yẹ yìí آمين أولا منوي دي سأمر من القرآن إنه يشوه يتنو مريا يشوه يتكى نبي محمد صلى الله عليه وسلم أسوكو نريانا أمري أوكي وخطر موسى قومه سبئين رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتولكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تدل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين يا غريمان يا نبي موسى عليه الصلاة والسلام ire ya ni ọ̀rin ezire mẹ́rin alayhi wa sallam alayhi salatu wa sallam ọmọ ni ni mikot sahi mikot ọbizọ ya ebere omori yi kara yi da ya ono omori ya aka ọmọ náà na abọ́ ha annabi na. anyị para n'ibe nyere ewu inu menyi ama ebe ma anyị para ntụ nyere ewu inu menyi láti ọ̀tọ́ mú nínú anagu anagugo iye nanabọ anabi musa ọnụwọ ntụ dozie ọntọ mọbi anabi ọnọbọ ọjọ dịpe omori ka omori ọsọnọ gụ mbọ ya ndọrọ hie ọya omori ka ọ nyara na arụ na na omori dadu ya dọlịrị akwụ tụ omori hi ọsọtụ ntụ omori ni jụrụ anọ ndị anabi mụ nsọ anabi anọ rịva nnabi dọlịrị na ha arụ na ka oshie ipa na anị dọlịrị mi kọtị ịjọ na ava abịa dobe tuka ya avan adịrịman ere esiri ma elu ama ama de. una nabea na wozi maalu da shafita da ya haife láti ọjọ́ mọ̀ yìí ìjẹ́ ní mọ́ sáfẹ́ dáyẹ pọ̀ nítùbí kẹ́dọ́nà níbi haruna ẹ̀rẹ̀wà dí èṣìṣẹ́ a níbi haruna káàkà yẹ́bùnà ọmọ látàfún gbèlé yẹ tí ó lábẹ́rẹ̀ sí inni khashitu an taqula farratta bayna bani isra'ila wa lam tarqub qawli

kòbòrò ìsẹ́lẹ̀ mú hùn ní òyí tì mẹ́hún kàkàkà ẹ̀ kàkàkà ẹ̀ àfẹ́rẹ́ mami àfẹ́rẹ́ mami ní dé tì mẹ́hún òmùrí ìsẹ́lẹ̀ mú hùn náà. anaba muhammad náà kò ìsẹ́lẹ̀ iná sọ́nù. àwọn akíkẹ́ ní ìfọ́rọ́ bá wà jẹ́nì ìsẹ́ ẹ̀hún àmà ìrẹsẹ̀ ọ̀gbọ̀n náà. dá àfẹ́rẹ́ mọ́bà dé èsìkì mi mi ebebe anabi haruna okosufu kye ɛwɔ ne anabi fa anako jama kure ma dosie ipe wata dosie ipe waka ne bi musa ɔbɛ okosufu kye ɛwɔ tɔnti ke siri anabi haruna bani israelite anabi haruna esiri ɛnu huna anabi musa ɔnabi siri ɛnu huna anabi musa yaba yaba ɔno risa mi de yɛ jiwe ɛnɛ ɔnu bɔbɔ koko ɛnɛ ande ya ne bira bi ka ya de de dasman ka so be so cha anya anyi ju ni o ine nwe ya ne bira anya ne bobo kokko ni so bi cho ine nwe ya ne bira slati o to mori ni that's even true that godo that ni bi musa alayhi salatu wassalam dọ́tà azìnẹ̀tàrẹ́ ọ̀ 70 wàhtàrà musa kàwọ́máhù 70 rọ́jùlọ lè ìjáde ndị mọ́ ní mikron ilé ní bírí omori ìkàrẹ́ ọ̀tàzì ní 70 ẹ̀nàtẹ́rẹ́ ẹ̀nàtẹ́rẹ́ ọ̀nà ni ẹni ẹbẹ tí na wà ozi maịlụ ozi maịlụ anábẹ fún anábẹ dábẹ tí ozi màálù ẹ̀nà ìná na hẹ́kẹ̀ ọba bọ̀rọ̀ tọ́ọ̀wá ni ànsá ka omori tini avana ena e, e, ka wakara ho tini okoro ma na vana va me dozi ka ehe kozi malu avira mono de re poi jeide de re poi jeide isa wa vani to na ni seven to no na ni ani seven to na ni avaiza ni ena na ba avaiza de ba zo mori de ba zo kuma kumi ina zama falamma akhadhatuhum ar-rajfatu omori okije pozizi bazawa dozaze ni seven tono the tara wanana e pozizi ona meza wedi suba yete bisu ogoro ijeti ni mikọ ida ni musa ya bere omori kare tani musa qala rabb tani musa doke omori law shita alaktahum min qabl wa ijaya oze we uyani rawa dono bakuwa bidena inú mi náà kò sí yín máa hẹ̀ kì màálù ọ̀yìn màálù ọ̀nà kẹ́nẹ̀ òye ní ìwọ̀n mo rí ìwọ̀n anú kó wa o òye kò rí ìdí ìwọ̀n òye amúṣọ́ náà ní ìbùmọ̀ ọ̀ṣọ́ àwọ̀ta o. ebebe ànkì hàn yìí. ìyọ́nà ilé ìwúzọ́ ńlọ náà ọ̀nà tẹ́hẹ̀tẹ́ yà jìnnà bẹ́ẹ̀ kùnà ha uwe ebu irisan ni men in hiya illa fitnatuka tudillu biya man tasha e wo mari o iza mara wa be no isanara e nai wa bo o iza mara wa be ndu si shoden enize we du si shojo de nye du si shogu wata di man tasha o ne rize wo mari e do boro trole anta waliyuna e wo mari e wa no gomba ino faghfir lana warhamna jayda yi do abaya wa anta khairul ghafirin e wo mari e wa nyoy ba ino na insana jebe yo dani musa da ka ni ka ye oktub la rabi abi dunya hasanatan e wo mori duwa chere me yi ne hono nan oiza wa fil akhirati duwa le mo iza idane ku inna hudina ilayka ya fi meye meye kawe ya fi meye meye kawe do mori doka qala adhabi usibu bihi man asha o mori ko oya no mori o zene zene on ese kanyin omuri ona ba soso ya rekanyine wa rahmati wasi'at kulli shay'in ayamba na omuri ocha bisa sabe enwo omuri na kogo ayamba ona ni cha bisa sabe enwo abo na bo wato ya ten na bo akakwi na bo semeza do omuri do benyi madaka ya للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون أمري أفني باترى ينبنونا أني باترى أيزنونا أني نام ينبي ينبي أكيني وهنا أمري ويؤتون الزكاة دري هاني زكاة والذين هم بآياتنا يؤمنون أنا نمي كاي إيه دوري آية نومري الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويهل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويحرم عليهم الخبائث ويضع عنهم إسرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون domori amadi mebehu meska makaun ko mori wa na hawa kwete ya de musa uka ne musa o ka mori la ke mori ona bari mitini tena na ba da ala na ele ne akaka na wa ba hama yahudi ni omuri ọwọrẹ ma ha wa pẹtẹ ya nebi musa na omuri na ka ya nebi musa nka yi ọyẹzọ nua paani wọn bọ na omuri ya ọna omuri ba kyerẹ yẹ nana ma dọw dẹ ya nyizaka dẹ yi dọw riri aya na omuri ẹnẹ bá fi na omuri bi ejuwe ne ne ka yi alẹbi na yẹ tabi una rasula nabi ya na omi ẹdi ma bẹrẹ ẹnẹ bẹ nene aka ẹ bá asa asa ọ ntọ ọ̀ntún another Nabi, ọ̀ntún ẹni kàkà ọ̀yàrá kyerẹ̀ ọ̀yàrá ká kàkyẹrẹsà bẹẹbi ọ̀yẹsàrà alẹ́bí yẹ jìdú náà hó maktuban ẹ̀ndà fi tawrat wọlé injili ẹni ni ni tọ́júwa ni ká ọ̀bọ̀ ìkyẹrẹ ti ni ina iná tawra old testament wọlé injil atini injila ẹnna new testament yàmúrò hó bí ọba akaayewa kẹmọ ẹza inike tuwoku tawhi ẹ e, inike ebi biretere kanda na wẹyẹ na ha hom anil munkari de eyi ọyewa kehunu didi kehunu ni ori ọyẹ hẹkẹ de ebi biretere kanda na wọyọhi lọlọhùn tọyibat àbísẹ́wọ́rọ̀ lọ́sẹ̀ halal de ìkọ́nà ọmọ kọ bọrọ iwa dọọ mẹ bọrọ iwa wọyọ harima aleibul haba isa àbísẹ́ náà rẹ̀ bọrọ amadu haramu dọ̀ọ́rẹ́ mẹ́yìn sí iwa waya dawa anu israhum do tio heteka na ko le yiwa israhum enye ne kune yiwa hirenye ne kune yiwa yahudi ni lati o tomori ni akoba kama wani ni ehenyi aranye no tatu ina ewe ni ni enero le na yi ma anyina oboro no tatu abebe ayere kana ko ozi dẹ́ẹ̀dẹ́ tọ́sá dẹ́ ẹsẹ̀ pàṣà ní slatron tó mọ̀ níbi dẹ́ẹ̀dẹ́ tọ́sá dẹ́ ẹsẹ̀ pàṣà ní dẹ́ẹ̀dẹ́ sọ́nà ọ̀rọ̀ ẹni sọ́ọ̀rọ̀ náà mọ̀ níbi ẹni sì wà agogo káwẹ́ ní ọ̀bẹ̀rẹ̀ mọ́ náà dẹ́ẹ̀kì ní sọ́nà mọ̀ ní sí ẹ̀tẹ́ wọ̀ kẹ́ẹ̀rẹ́ ẹ̀wẹ̀wẹ̀ ní orí túgbà ẹni ìtúbà náà lè káyé wẹ̀wọ̀n ọ̀nà bí stick fáwọn rẹ̀ tẹ́wọ́ bára wọ́n ká àwọn ọ̀rọ̀ náà sì kò lórí nẹ́kùn wọn ẹ lọ́nà wọ́n rẹ̀ sọ̀rọ̀ nàgẹ́rọ̀ mórí nà wọ́n mi àwọn ààrẹ rẹ̀ wẹ̀wọ̀n láti ọ̀tọ́ mórí nìyí. ọ̀rírí mìírí mà ní ọ̀rírí mìírí mà ní lọ́wọ́ mórí àká ìwọ́n náà

ana omori meka oyi oh, na taurani ni doyi ni injili domori de ji juwa azono ne ba chero azono ne ono ne ba mo azono ne e eh. domori do kai falladhina amanu bihi azana aba do ya nibi ono nibi na ya chere do ya raka wa azaruhu da do banyi on wa nasaruhu da gwovon wataba unura alladhi unzila ma'ahu besa asi etuhwei emitihetayom ulaika humul muflihun irime ngwada ne ogwori ba benene irime ngwada no no muri na ni na lọ́tún tó mi. ẹ̀mí wọn náà kú òhìrì tẹ ànábà muhammad sallallahu alayhi sallam kọ́ ẹ̀yẹ́lẹ́ chaka ń dẹ́nu mi. tọ́ǹtì ká ẹ̀ẹ́rì chaka ń dẹ́nu mi pèpèrè ẹ̀ẹ́rì òṣìṣìrì pòórò dẹ́yìn lè tu ká ẹ̀yàn náà bẹ̀ tẹ ẹ̀ mẹ̀mẹ̀mẹ̀mẹ̀ pòórò ẹ̀yàn náà bẹ̀ tẹ ẹ̀ dúró tó mọ̀rí àná múlẹ̀ ọmọ wọ́n sílẹ̀ yìí ìkùnà ọmọ àbáwẹ̀ múlẹ̀ ọmọ ìpàdé wọ́n ليكوكو شانه ụtọ اللهم ارنا الحق حقا وارزقنا haka اني اني لبنه تمبال anyị imekara eshirikwu ne na-egwu anyịra bọọlụ meme ya ẹna akata nya nakọ na akwụshe nwuze n'ishirikwu na bọọlụ ị na-ere ini bọọlụ ẹkwọ na bọọlụ ị na-adị káàwọ̀rọ̀ ka àyánísí nnanda àbáhùn lè ṣíríkù náà wọn ni ka ọmọ apámá máa jí máa ní conclusion jí máa sí mẹ́ta ní ìtìbáfù buwatul habib máa bàrẹ́ máa ní conclusion sáàhì conclusion ní níbi ọ̀dọ́ tẹ oyigbó òtù ebi mi sẹ́rẹ̀ ihò rẹ̀ báwọn ní bíbẹ̀ ẹ̀kẹ̀tọ̀ máa fọ́dẹ́ máa gbóòtù jí mẹ́ gbóòtù àwákọ́mọ̀ máa ń rìn ìjọmọ̀ àmọ́ àyíká mẹ́ ha yìí ní ẹ̀tẹ̀rẹ̀ bí máa yọ mẹ̀mẹ̀ bá máa yà láti ohun tó mọ̀rí nìyí omi bí máa yá náà yí sírí kùí náà náà rẹ̀ mẹ́ yìí sírí òmùrí ọmọ bọ̀ wáyà nínú اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سفة كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واصرف غدلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذ وليم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا ارحم الراحمين إنك لما تشاء قدير وبالإجابة جدير نعم المولى نعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين